تتبعوه بالهدى وبدين الحق ويوفقه الله على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون Ibadallah dájúdájú ní ìgbà tí ọlọ́run ọba wa tọ́sẹ̀ dá wa ó ya àwòrán wa lọ́nà tó dára jù ọlọ́run ọba wa ó ahọ́n fún wa ahọ́n tó dá fún wa yìí bẹ́ẹ̀ náà ló dá fún gbogbo àwọn ẹranko yòókù ó ahọ́n fáwọn náà lóríṣiríṣi tí kálukú jẹ́ ìbámu pẹ̀lú bí ọlọ́run ọba ti ṣe ṣẹ̀dá rẹ̀ ahọ́n àtẹ̀yàn láwòrán si aha adìẹ bẹ́ẹ̀ náà ni àmọ̀ pé ahọ́n èèyàn ó lè jọ ahọ́n àwọn ẹranko míì náà ní àwòrán gẹ́gẹ́ bí ahọ́n àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa wa ó ti ṣe ṣe ahọ́n tiwa ó ṣe ní ahọ́n kan gbogbo àwọn ahọ́n yòókù nítorí pé táwa bá yanu taa bá fi lè yanu tá a sì fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ pẹ̀lú ahọ́n wa á rí i pé àwọn ẹni tá à ń sọ̀rọ̀ gbígbọ́ yé ni wọ́n máa gbọ́ wa yé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí ahọ́n tiwa bí ahọ́n ajá tó kò sí tó yàtọ̀ sí gbígbó ọlọ́run ẹlẹ́dàá wa kò sí ahọ́n bí ahọ́n tó ṣe pé gbogbo wa amárú ohun eléyìí tá hàn tí wọ́n máa mú jáde ọlọ́run ẹlẹ́dàá wa kò sí ahọ́n tí wọ́n bí ahọ́n tọ́bọ́ eléyìí tó ṣe pé bó tilẹ̀ jẹ́ pé lọ́nà kan àbọ́nà mi ọjọ́ mi ènìyàn láwòrán ṣùgbọ́n ahọ́n rẹ̀ kò dàbí mi tó ṣe pé mọ́rọ̀ jáde orí ńlá iná lórí fún wa tá a gbogbo àwọn nǹkan abẹ̀mí yòókù tí ọlọ́run ọba ẹlẹ́dàá wá dá kò sí kan nínú wa tó lè sọ̀rọ̀ kó yéyéké kò sí ọ̀kan nínú wa tí ahọ́n rẹ̀ tó lè fi mú ìtumọ̀ jáde gẹ́gẹ́ bó lọ́wọ́ bá ti ṣe sórí ńlá fún ọmọ èèyàn tó sì lẹ́ni tó sì pọ́ láhán tó sì jẹ́ pé ahọ́n tiẹ̀ ọ̀rọ̀ ló máa mú jáde alihamudulilayi oore yìí báyìí níṣẹ́ ló ká pàdé rẹ̀ pẹ̀lú dúdú pẹ́ fọlọ̀ níṣẹ́ ló ká gbà pẹ̀lú mímọ́ àfi ṣe tọ́lọ́ọ̀ ká má lo ìdẹ̀ra àti orí tọ́lọ̀ ń ṣe fún wa gẹ́gẹ́ bí nǹkan kan tó ṣe pé àmà tó fi takò tọ́lọ̀ nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọ́n dà sí pé àmórí eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún wa àìmórí ẹ̀wẹ̀ bíbà ló máa ń borí jẹ́ o tọ́lọ̀ wọn bá kọ́ máa borí tó ṣe fún wa jẹ́ ìdí ni ìdánilọ́ba Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdéhìí rẹ̀ ó pàkíyèsí wa lórí oníkálukú wa pé kó máa lo ahọ́n rẹ̀ dáadáa nítorí pé mùsùlùmí pàápàá jùlọ ẹni tó ti gbólóńgbọ́ lọ́ngbọ́ ó gba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ó sì ń tẹ̀lé lánàá tọ́nà wọn bá gbọ́n eléyìí ló fà láàfin pè ní mùsùlùmí onítọ̀hún tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ rí i pé àwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n òun wọ́n sì bọ́ lọ́wọ́ aburú ọwọ́ òun kúrẹ́ ló wá nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde anabi ni almuslimu man salima almuslimuna min lisanihi wa yadihi mùsùlùmí gidi òun náà lẹni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ tí wọ́n tún bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ tí mùsùlùmí ọba bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ wọ́n bọ́ lọ́wọ́ aburú ọwọ́ rẹ̀ gbàgbé ẹ̀ eléyìí túmọ̀ sí pé èsè mùsùlùmí gidi ni nítorí pé islam tó bá ráyè tó

òun náà ní ọ̀kan nínú àwọn àmì yìí òun náà ní kéèyàn máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu àbí kéèyàn gbé ẹnu rẹ̀ lọ́wọ́ ó wá nínú hadith alábìnrin mẹ́tẹ́lẹ̀ yóò tẹ̀lé billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn ó ní tọ́wọ́n máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu tàbí kí ó dákẹ́jẹ́ torí ẹ̀ àmì ikọ̀ gbọ́ lọ́wọ́ àmì ikọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbìyànjú ọ̀gbọ́n ó náà ní kí ọ wọn máa ronú kó tó sọ̀rọ̀ kó sì rí bí ọ̀rọ̀ tí ọmọ tẹnu rẹ̀ jáde ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ burúkú. Uqba ibn Amir ọ̀kan nínú àwọn sàhábà ni wọ́n ní qultu ya Rasulullah man najal wọ́n ní Ànábì sallallahu alaihi wa sallam ọ̀nà wọ́n ní ya Uqba amsik alayka tó bá ti lè sọ ahọ́n rẹ ọ̀nà téèyàn fi là lọ àdébá kò tẹ̀mí ní lóko jáde wọ̀ nà tó kúrégé Abu Hurairah radiyallahu anhu ó náà tó gbà wọ́ọ̀rọ̀ wa adọ́dọ̀ àtọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nítorí dẹ́rù bá ní púpọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ tí máa ń tẹ̀mí èèyàn jáde ó ní innal abda la yatakallamu bil kalima ma yatadayyanu biha yazallu biha timma. أبعد ما بين المشرق متفق عليه النبي صلى الله عليه وآله وسلم onídàájú èyàn lè máa fẹnu rẹ̀ sọ̀rọ̀ kan tó ṣe é gbé kò ṣèwádìí nípa rẹ̀ fínífíní kò ní àmàdájú lórí rẹ̀ kó tó di kọjáde lẹ́nu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam onílàkàrí ọ̀rọ̀ náà èyàn lè padà lẹni tó wọ náà tó ṣe é gbé yọ wá tì yàyí yọ wà nínú náà yọ jẹbi tó ti dùn dáadáa tó ti nà púpọ̀ púpọ̀ púpọ̀ yọ bẹ̀ sóyìn ti ń bẹ láàrin ìlú yòó sí ìmúwọ́ rẹ̀ ọlọ́run dàpọ̀ kọ́ sàánù wa ẹnu àmà kó báyìí dọ́rọ̀ ẹ̀yìn alimami Nawawi rahimahullahu ta'ala wọ́n ti bá wọ àwọn ìgbàwọ́rọ̀ eléyìí tó síwájú yìí àti àwọn míì gbogbo wọn máa fi hàn wá kẹ́lú ti ti di ọ̀ràn yìí bí kékeré ẹlẹ́nu ọ̀sán yìí kí aláhùn ọmọdé tó ahọ́n rẹ̀ kó ní kékeré ọmọ jáde lórí ahọ́n ọ̀rọ̀ tó ṣe pé oníṣe ìbádẹ́jọ́ fóònù lọ́la lẹ́gbẹ̀ẹ́ àlùfíàm wọ́n ti sáájú kéèyàn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ àyàn ló jẹ́ lórí ìrẹ̀kọ́ ronú nípa tí ó sọ sáájú kọ́rọ̀ kan tó jáde lẹ́nu rẹ ronú nípa rẹ̀ tó bá hàn sí ọ òun lọ pọ́jù ìgbà náà ní kó tó sọ ìgbà tó bá hàn sí ọ káburú tí ń bẹ ní ọ̀rọ̀ yẹn òun lọ pọ́jù pẹ̀lú rúmọ́ sọ tó bá ti hàn sí ọ wájà fàálì àtàkùn tó wà nínú rẹ̀ wọ́n jọ dọ́gba ògbé ẹnu lọ olóògbé yìí torí ẹni àdúrà mùsùlùmí rahimahullah ta'ala wọ́n sọ fún wa nínú ọ̀kẹ́ nínú àwọn ọ̀rọ̀ ilé ìtàn ní síkìlọ̀ fáwọn èèyàn bóyá wọ́n ti gbọ́rọ̀ àdìmá mùsùlùmí ó ní ìdájí àtàkìyà sẹ́lẹ̀ وحظك موفور وعرضك صين لسانك لا تذكر به عورة امرئ فكلك عورات وللناس ألسن الإمام الشافعي ولقد بابس من الله تجلس فقط لو إمراتي إن لارا تنسي فكري torí ìdánimọ̀ ilé ayé kọ́kọ́ tó sì wọ́ pípé kí iye rẹ wọ́n ti ẹsẹ̀ bẹ lábẹ́ ẹ̀sọ́ lábẹ́ ààbò tó o sọ ahọ́n rẹ má fi ahọ́n rẹ sọ aburú àléwu ẹnìkan má fi ahọ́n rẹ má fi wá ní ọ̀sánù kọ́ ọmọ sọ̀kọ́ sọ̀nù má fi ahọ́n rẹ má fi ní lára nítorí pé ìwọ ga lára ìhòhò lọ́wà àtìrí tiẹ̀ náà wà lọ́wọ́ àwọn èèyàn ẹnu àwọn èèyàn ò ti di kò sí tiwọn náà tó sọ ahọ́n lórí náà gbà torí ẹ̀ gbogbo kẹlẹ lọ sọ ẹ lọ àlàáfíà ń bẹ́ẹ̀ ابن بريدة رحمه الله قال رأيت ابن عباس رضي الله عنهما أخذ بلسانه وهو يقول قال مري عبد الله بن عباس رضي الله عنهما فبين أبا غنم إمام صريبي ويحك قل خيرا تغنم واسكت عن شر تسلم كل سواهين rere ní bá máa sọ lórí bá máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu á kéré sì bí ẹnu ẹ lọ má sọ aburú má sọ bàjẹ́ àlà yàrá pé níyàn bá sọ rere yóò jèrè níyàn bá kéèyàn bá kú ẹnu rẹ rú níbi à ń sọ̀rọ̀ burúkú onítàn yóò là wọ́n ìlà tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ fàlẹ́mà ẹ̀ńdẹ́gbẹ̀sẹ̀ tẹ́lẹ̀ dẹ́mu mà yí pé àbámọ̀ lọ̀rọ̀ yóò padà já sí. Ibn Abbas kìlọ̀ bá hàn yìí. ó ní الصلاة àbá mi lè sọ́ra rẹ kọ́ ọmọ فقيل له قل وما تقول ابن عباس قيل ابن عباس وما عباس لما تقول لما تقول هذا قيل وما صدي وانا لو عليه وانا لو عليه ثم في لو قيل لكم في الصباح قل انه بلغني ان الانسان ليس على شيء من جسده أشد غيظا يوم القيامة من على لسانه oni kọrin gbọ ibi tó bá dúró pé dàlùyàn kò sí nǹkan tí yóò bínú sí nínú gbogbo oríkì ara èèyàn bí ahọ́n èèyàn kò sí tí yóò bínú sí nínú gbogbo oríkì ara èèyàn bí ahọ́n èèyàn. ilà kọ́ ọ́ lẹ́yìn ìyẹn kọ́ irọ́ ẹ̀yà àfi ẹni tó bá fi àmà rẹ̀ sọ rere láyé awo amúlẹ̀ àbíyẹ ọ̀yọ́ àbí tó fi pàpẹ́ kọ́ rere àwọn ọgbẹ́ ni tí ó tún kẹ̀kẹ́ lọ́lẹ̀ fẹ́mi dànù wàrọ̀ fún wàkúwà dànù sọ̀sọ̀kúsọ tó jẹ́ ike gbogbo nǹkan tí ó rí bẹ́ẹ̀ àti tí ó rí bẹ́ẹ̀ ìtọ́dájú àti tí ọ̀dájú gbogbo ẹ̀ náà lọ́ máa fa àmà rẹ̀ sọ. onye ní ìwọ̀fà lẹ́nu rẹ ibi tó bá wù ọ iná ló lè wá gbà ọ̀dà pípé gbàmí lẹ́nu náà wà wọ́n náà gbàmí náà fẹ́ téèyàn bá ti sọ ẹnu rẹ ti tẹ́lẹ̀ wà wà fún wa òun náà wọ wà fún wa yọ padà gbé ọ lọ síbi tí ọdá torí ẹ wọn ní kò sí kankan téèyàn fi mú sí pé ìdàgbé bí rẹ nítorí pé là fi ń dáná jù jọmọ là fi ń sọ ìsọkúsọ jù torí pé ọ̀pọ̀ ọ̀pọ̀ tayọ gbogbo ọ̀ràn yóò tà mí gbogbo ara dà lọ. ní ìyá bá fẹ́ sóríire èèyàn lé láti kó ara rẹ̀ níyanu Wahab ibn Munabbih oní sọ fún wa ó ní alimacatiri xukama ala ana rasa xilmata sọmt ó ní gbogbo àwọn ọ̀dọ́gbọ́n ayé ẹnu wọn kò lórí pé ìtọ́ka jù nínú ọgbọ́n oní náà ní kéèyàn máa gbẹnu lọ ọgbọ́n tọ́ka jù oní náà ní kéèyàn máa dákẹ́jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ pàpàpàpà bí ayé ayé kò tọ́ ọ̀gbọ́n sọ̀rọ̀ ẹni tí máa dákẹ́ o nítorí kí ẹni tó ẹgbẹ́ ẹnu tiẹ̀ dúró ahọ́n rẹ̀ kì í dúró irú wọn wọn kì í tọ́jú ẹni tí máa dákẹ́ jẹ́ nítorí kí ẹni tí ń dákẹ́ jẹ́ yẹn ọkọ̀ kórì tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yọ wà lọ́dọ̀ rẹ̀ tàtọ̀ sẹ́ni tó ṣe gbé pàkàpọ̀pọ̀ ni yọ ابن عياض رحمه الله قل ما حد ولا رباط ولا جهاد الشد من حبس اللسان قل يعني حد أتكين يدرو ما كانوا بدي قل الإسلام أتكين وما جابوا سجون الله gbogbo wọn ò lè tó kéèyàn kú ahọ́n rẹ̀ jà ẹ̀rí pé hajj a ìtẹ̀m̀bẹ̀ nọ hajj débi pé ìgbà tóbi alẹ́ muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn pèsè ọlọ́wọ́n bá wa ti ṣèhàdù lọ́rùn àyàn lórí àwọn obìnrin káyọ̀ tó ti lọ́rùn àyàn lórí àwọn ọkùnrin bí anábì ní bẹ́ẹ̀ alayhinna hajjun la qitala fi alhajj wal umrah anábì sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ jihadu ń bẹ lórí àwọn obìnrin náà ṣùgbọ́n jihadu wọn kò ní ìyànú ó náà ní kí hajj kí wọ́n tó ṣe umrah jihadu ní fáwọn obìnrin. torí ẹ jihad hajj a ṣe nǹkan a rọrùn àyàfi sẹ́ni kọ́nà wọn ti rọrùn oríṣiríṣi ìṣòro oríṣiríṣi wàhálà oríṣiríṣi ìdààmú ọ̀nà ìlànà tó lọ sí hajj ọba pàdé mbẹ ìdí ni wa tó fi fún gbogbo tó bá hajj tó ní ìbámu wa النبي صلى الله عليه وآله وسلم ولمن حج لله فلم يرفض ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه بكبر كان يبالغ في حج تسجنا ti gbogbo kpalakpala tó dina sí àwọn àwọn èké tó wà kòkì nígbà tó lọ ti ṣe hajj rẹ torí ọlọ́run ló ti ṣe hajj yẹn ọlọ́run ọba yóò kọ́ ọ́nà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ lọ́dà bíi lókè yàrá ìbísáyé. rìbọn kéèyàn jẹ́ni tó sọ ẹnu ogóde orílẹ̀-èdè Islam òun náà jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí máa jẹ́ kéèyàn sọ rere ọlọ́mọ bẹ́ẹ̀ ní dáwà ni bí a ayọ̀ ẹlẹ́ni iná àmọ́ bẹ́ẹ̀rù wọ̀sán bẹ́ẹ̀rù wọ̀rọ̀ ọ̀hún wọ́n ti kó wọn ọ̀rẹ́ àdìlẹ́kùn tòmìhó ọlọ́mọ bẹ́ẹ̀ ní dáwà ó ti lọ́kàn nínú àwọn nǹkan mẹ́rin àti kádúró lẹ́nu kó lè máa sọ àti jihad fi sabilillah ti ìjàmbá tó ní ọ̀nà ọ̀nà eléyìí tó kọ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé ayé àmàlí àhàkù ìwọ̀n ewu ni àwọn ẹsẹ̀ eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó nífẹ̀ẹ́ sí mi anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ tó kọ́kọ́ dáhùn ọ̀nà ni bí àkọ́kọ́ tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí mi ọ̀nà ni al-jihad fi sabilillah. níjàmbá sójú ọ̀nà lọ. bí jihadi ti wá gba tó yìí olùmọ́wá alùpùpù ibn Iyad ó ní àti hajj àti kéèyàn dúró máa sọ ẹnu ọmọ wọlé wá bá àti kájà kó sójú ọ̀nà wọn lè jẹ́ kó jù gbogbo ẹ̀ lé tó kéèyàn kó ahọ́n rẹ̀ ìkó ahọ́n ọ̀rọ̀ bá rọrùn wàá bá ìṣòro pàdé ńlẹ̀ kò sẹ́yìn ló sókè parí ọ̀rọ̀ ó ní wọlé ọ̀pàkìtà yẹ̀hó mú kẹlẹ̀ ìsàlùkà ó ní gbogbo tọ́tọ́ bá ti sáré tó wá jẹ́ pé ọ̀rọ̀ ta náà rẹ lọ fẹ́ mú kọ́ tó kó nídàánù kó o ní kó bá mi lónìí ìbáyìí gbogbo tí màá sọ màá ní pé mo ru dáadáa èsì ní tí o mú mi sọ̀tọ̀ kú sọ àbáni ọ̀pàkìtà ọ̀pàkìtà fi ọ̀pọ̀ mi ṣẹlẹ̀ ìbànújẹ́ ńlá ní ọ̀jẹ̀ mọ́ torí pé àwọn èyí ọmọ ẹni ọlé nǹkan náà àwọn èyí ọmọ ajá ọlẹ àwọn èyí ọmọ ahọ́n yọ ọmọ afẹ́ jákùn yọ ọfẹ́ já sẹ́kẹ́sẹ́kẹ́ kí ló dé tó tè tó tè mí mọ́lẹ̀ kí ló dé tó mú mi mọ́lẹ̀ tẹ̀ sọ̀rọ̀ áá áá ẹ bá lọ́ọ́ lọ́gùn mi lẹ́nu tẹ̀ sọ̀rọ̀ tẹ̀ kú tèmi náà bẹ́ẹ̀ làwọn ọmọ ìsìnkú tọba tó wàá sọ ahọ́n rẹ lẹ tó ń wí tiẹ̀ tó ń sọ tiẹ̀ ó lè fi tọba kó gbogbo ẹ̀ sórí àtẹ nínú mẹ́wàá tó sọ bóyá kan lèyàn fi máa bá yọ̀nà ọlọ́run bá pàdé mẹ́sàn-án yòókù ìbínú ọlọ́run lèyàn fi bá pàdé. torí àti kó ahọ́n ní ọ̀rọ̀rùn àti ti rọrùn. a wà á ti ní pé yọ èdè ní tó ti jẹ́ kó ti sọ̀rọ̀ tó ní nǹkan bí ara títí sọ̀rọ̀ rẹ̀ títí dáàbì rí pé amúbalẹ̀ nínú ọ̀pá ara hàn rẹ̀ mú balẹ̀ ara rẹ̀ ní ọ̀sánà láti wà lẹ́nà tó bá yẹ kó gbogbo ńlọ rí iná lọ sọ gbogbo ẹ̀ náà lọ sọ gbogbo gbọ́ ló wù ọ̀nà wo lè yọ bọ arọ náà lọ́lọ́dọ̀ọ́lọ́ Lukman al bàbá ọ̀jọ̀gbọ́n Lukman wọ́n sọ fún ọmọ rẹ̀ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà lọ ìgbà àná ọmọ kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ nítorí pé ọmọ fún tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́ ẹ̀ka fi máa ń gbé ẹ̀ka díẹ̀ sórí fún ẹ̀ níbi bọ́lá bá sóore yẹn fún ẹ̀ mójútó ṣé gbogbo ẹ̀ tọ́lọ̀ wá sóore yẹn fún ní mójútó báyìí ṣé gbogbo ẹ̀ tọ́lọ̀ fún lọ́mọ ní mójútó ma ẹ wo bàbá Luqman alhaki ọ̀jọ̀gbọ́n ńlá ẹ wo bó ṣe kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni kọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wá tó fún wa nírò nípa apá kan nínú ẹ̀kọ́ tó kọ́ ọmọ rẹ̀ nínú ẹ̀kọ́ tí Luqman yìí kọ́ ọmọ rẹ̀ wọ́n sọ fún ọmọ rẹ̀ pé ìdàgbẹ́ onítọ́ba yẹn ní kásọ̀ àtàrà fàdákà bá ní wọ́n ti rọ̀ sọ́ọ̀mọ̀ ìwọ máa ń ike sọ́jà bí ni pé káwá dákẹ́ ohun ọ̀bá jẹ́ pé látara wúrà ni wọ́n ti rọ̀ ìyẹn ni pé ká sọ̀rọ̀ lọ́lá bí ká dákẹ́ jẹ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí kò yé kí ká sọ̀rọ̀ mẹ́nu ká máa dákẹ́. kẹ́nìkan ọmọ ìwà bá sọ̀rọ̀ káwọn náà ọmọ bẹ́ẹ̀ nìkan ká sọ̀rọ̀ bí tuma ọba ti rí nù tí ọba ti àwọn olùmọ̀ lẹ́yìn kí wọ́n máa tú ọ̀rọ̀ tí ò yé yẹn ó tù fún yẹn yékéyéké àwọn tó ti gbé wọ́n orí òpin nínú wọn rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ti gbé tí ò ní títí tó bá gbọ́ ló fi ó fi àwọn ẹni tó lọ́wọ́ bá fún olùmọ̀wá ńlá Abdullah ibn al-Mubarak rahimahullah wọ́n túmọ̀ ọ̀rọ̀ yìí wá wọ́n ní ọ̀rọ̀ tí Luqman sọ fún ọmọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni ìpè ló ń dáná ìṣẹ̀lẹ̀ mú bí tọ́wọ́ àti lẹ́yìn ẹ̀fọ́gbọ́ ó ní kó bá lọ jẹ́ kí ọ̀rọ̀ tá à ń sọ tó dé bá ń sọ láti tẹ̀lé tọ́lọ́ ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí ni ọ̀rọ̀ tí yẹn á máa sọ tí yẹn máa fi gbalá dání ọ̀rọ̀ tó ti pé rẹ̀ gan alára ẹ̀sìn ni ó ní tó bá jẹ́ pé látara fàdákà bá ní rọ ọ̀rọ̀ yìí ni wọ́n bá ti máa rọ gánà sọ́ńtò àmàṣe ẹ̀sìnlẹ̀ nìmẹ̀dá káwa dákẹ́ ká má sẹ́lọ̀ ká má sọ̀sọ́kúsọ ká má wíwò kówì ká má fẹnu wa rọ ká má pẹ̀tàn ká má sọ̀fófó ká má hùwà burúkú tí wọ́n máa fẹnu hù ti gbé ká fẹnu wa níbi gbogbo ńtọ́nà wọn bá ṣe léwọ̀ òun ni ó jẹ́ kéèyàn sórí rẹ̀ o. Abu Darda radiyallahu anhu ọ̀kẹ́ nínú àwọn sàhábà àgbàdì Abu Darda ó ń sọ fún wa ọ̀rọ̀ tó ní agbára tó ń bọ̀ kàfíkì láti àwọn sàhábà yìí púpọ̀. ó ní ọ̀nsẹ̀ òdìnnàyíká mẹ́fì ó ní ṣèdọ́gba ṣèdọ́gba láàrin etí rẹ̀ méjèèjì àtẹnu rẹ̀. ìwọ la dájọ́ báyìí láàrin etí rẹ méjèèjì àti ẹnu rẹ báwo láti ṣe lọ́gba yá abẹ́tẹ̀rẹ̀dá ó ní nítorí pé ọ̀pọ̀ nìyẹn máa ń sí létí ìjà ẹnu ni wọ́n máa pè wọ́n kì í pèjè sí méjèèjì báwo láti wá pèjè sí méjèèjì lọ́wọ́ ẹnu ó nítorí pé ẹnu ti borí etí méjèèjì máa ń rìn yà ó ní wọ́n ṣe nà máa jẹ́ àwọn bọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ ọ̀gbìn ẹ̀yìn lè tẹ́sìmà ẹ̀kọ́rọ̀ mímà lẹ́tẹ̀kẹ́lẹ̀ ó ní bọ́ọ̀lù ló ti gba etí rẹ méjèèjì lọ́wọ́ ẹnu rẹ ó ní sẹ́kọ̀ orí kéjì méjì lọ́lọ́wọ́ bá fún yẹn kí ló ní sọ́nà fi fún alẹ́ sí méjì tó sì fún alẹ́ nìkan ó ìtumọ̀ ní pé ọlọ́wọ́n bá ń fẹ́ wọ́n jẹ́ pé ẹ máa tẹ́tí gbọ́rọ̀ ju bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ tẹ́ẹ̀pọ̀ yóò pọ̀ sí sẹ́yìn ọmọ sọlọ subhanallah nítorí kọ́lọ̀ ọ̀bọ̀ fún wa lẹ́nu méjì àmẹ́tí méjì ló fún wa ìtumọ̀ rẹ̀ ni pé ń fẹ́ pé ń ti gbọ́ òun ni kọ́kọ̀ sẹ́yìn ọmọ afẹnu sọ ẹ sì rí pé lọ́dọ̀ àwọn èèyàn ti wá náà tó lọ́ra bẹ̀yìn nítorí pẹ́tẹ́ pé ní ọ̀pọ̀ yóò pọ̀ ju tí wọ́n sọ lọ nítorí pé gbogbo ẹni tó jẹ́ pé yóò kàn máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ láì ronú irú wọn kábàámà tí ọ̀pọ̀ torí ẹ̀ gbọ́ gbígbá mi ọmọ agbọ́rọ̀ kìí ṣe sísọ ni kí wọ́n sọ nítorí pé ẹni tó yẹ kó fira rẹ̀ sípò ẹni tó wọ́n yìí sábà kẹsùn sáwọn lọ́rùn bí ẹni ti ń sọ. wọ́n kọ́ wọ́n ní wọ́n lọ sí wọn máa lé nítorí kan ó ti gbé ẹgbẹ̀rún èèyàn torí pé wọ́n sọ̀rọ̀. wọ́n máa béèrè pé ìlú wọn ti máa mú èèyàn sí pé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ sì wọ́n mi tí mo fi létí lọ́nà. àmọ́ ọ̀rọ̀ wa wá ọjà ní lórí ahọ́n rẹ̀ torí ẹ̀ apákan nínú àwọn olùmọ̀ wọ́n tún sọ̀rọ̀ wọ́n ní alẹ́sánú kẹsíkàbẹ̀rẹ̀ ẹ̀là tòwẹ́sẹ̀kù àjà àlẹ́ wọ́n ní ahọ́n yẹn ó dà ẹgbẹ́ bí ẹranko abidjan yìí tí ẹ̀ bá ti má lè dáadáa òun náà rọ́ọ̀lù òun lójú ìdàkọ́yìn tí ó wọ́dọ̀ láti pa yín bẹ́ẹ̀ làwọn nísìnyí èèyàn àlè fi ẹkùn sínú ilé kéèyàn ó sì sùn lórí àkáǹtì ẹ̀ láì fi ẹkùn mọ́lẹ̀ dáadáa láti gbé kẹ́kẹ́kẹ́kẹ́ tá a fi dé kò lè já ọwọ́ àlọ́ sùn ọ̀hún ọ̀hún bóyá kìí àmà ló ti hàn ká yìí. àbáwọn alárìkúndá tó gbé kìnìún wọnú lé wọn oníwọ̀n gbẹnu bọ̀ kìnìún náà gbẹnu bọ̀ fáwọn wọ́n ní kò sí tẹnu rẹ̀ rùn láyé tó tó kìnìún kò sí tí ẹnu rẹ̀ máa rùn láyé tó tó kìnìún sábà bíi ìlòsìkò káàkiri wà jìnnà kí ló ń jẹ kìnìún bẹ́ẹ̀rẹ̀ tọ́ba jẹ́ran jẹ́ran jẹ́ran jẹ́ran jẹ́ran títí sómi búrọ́ọ̀ṣì àti ọṣẹ ìfọnu tó fi fọnu tẹ́lẹ̀yìn náà mà ẹ̀yin tẹ́ bá kúndùn ẹran tẹ́ bá jẹ́ran jẹ́ran títí títí títí tẹ́ran jẹ́ran bá ayé lẹ́yìn ẹni pé sẹ́yìn bá tètè wọ́nà láti yọ à tí ẹ ló bá burú rẹ́gbẹ́ pé òun burúkú èèyàn bọ́ ọ̀sà fúnra rẹ̀ tó kìíní òyìn tó bá jẹran jẹran jẹran jẹran kò ní tí ó fi táyà kò sì ní tí ó fi fọnù wọ́n lẹ́nu rẹ̀ lọ́rùn jù nínú gbogbo ẹnu gbogbo kan àwọn kọ́ọ̀mù wa ń fẹnu kúnú pẹ̀lú pẹ̀lú kìnìún ike torí pé àwọn láìpẹ́ ọwọ́ fi kìnìún nulẹ̀ nítorí pé ẹ ti dọ̀rẹ́ o dé mọ́lẹ̀ pẹ̀lú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tó nípa ọ̀dàdú pé bóyá inú kìnìún ni wọ́n wọ̀ sí nígbà tí wọ́n máa wọ̀ wọ́n lé bẹ́ẹ̀ làwọn wáyé ọ̀dàdú ẹbí ẹranko àbíjà ni dókítà bá dé mọ́lẹ̀ dáadáa ni wọ́n fún gbógun tì í tí láti yẹn tu yìí. ẹ̀ lọ́wọ́. orí ńlá lọ́nà wọn bá ti fún wa o ó sì wá ní sọ̀rọ̀sọ̀rọ̀ orí ńlá lọ́nà ti fún wa o ó sì wá léyàn bẹ́ẹ̀ kí àwọn rẹ̀ ti sẹ́ ẹnu rẹ̀ ti sẹ́ ó sì wá ní ayaya bẹ́ẹ̀ kí ọkàn ìyanu lásán ni ọ̀rọ̀ ní jáde bẹ́ẹ̀ orí ńlá lọ́nà ti fún wa o kò ní ká máa sọ̀rọ̀ kọ́ máa tàdé orí ńlá lọ́nà ti fún wa o nígbà tí òfin kókó sórí ahọ́n wa bá máa ti lòlò òòrè ńlá lọ́lọ́sìn fún wa nígbà tó ṣe pé bọ́ba ṣe wo ní kálukú wa láti sòun ló lè ṣe ó lè kẹ́ òun rẹ ó lè ṣe tìrín gbogbo bọ́ba ṣe wọ ló lè sòun rẹ nínú orin lọ́nà ọba ṣe kàn yẹn má ṣe orí yìí lò nítorí pé àwọn akẹ́kọ̀ọ́ ṣe orí ọlọ́run ọba lò ọ̀kadà di nǹkan àbámọ̀mọ́ wọn lọ́wọ́. àwọn náà lára àfin kankan dáa tó wọn dáa dépò pápá dáa tó wọn lọ ṣe ìdára tó lọ́wọ́ máa ṣe fún wa yẹn ẹjẹ́ àtò dáadáa àwọn àtàkùrúkú àtàkàtà láwùjọ wa táwọn èèyàn máa dá báwa náà pé ebi àwa náà ọ̀kan nínú wọn làwa náà ìjọba ti dá ó mú wọn náà láti máa mú wù wá gbà ló lè wọ ẹnu rẹ gbà lẹ́yìn náà ẹnu tọ́nà ti bọ̀ ẹyin ẹ máa fi sọ̀rọ̀ ní bó ṣe wù yín ẹnu á máa kó báyà ebi náà ló padà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu pátá náà fi gbà hàn ó ní sọ̀rọ̀ abẹ́lẹ́ yìí o oníyà wọ́n yìí nàá lọ́mọ akọ́tọ́ nàbí máa lọ́sẹ̀kẹ́ lọ́mọ bẹ́ẹ̀ sọ́nà wọn fi àdéhùn á ní lórí táǹsọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ lásán a ah, anábìrin sàkìlẹ́tùkọ ọ̀mùkà ọ̀ọ́dà kankan máa wọ́n máa lo gbólóhùn yẹn láti fi hàn kọ́ ọ̀dà kan mà. Ṣé kankan àmú amáda àwọn èèyàn sínú náà lọ́jọ́ pé nàlùkù yẹn àmọ̀ kojú wọn bá ó kàn àyà wọn ju tí wọ́n bá ń fà fúnra wọn lọ bí. Oríṣi eléyìí, abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa, pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọsọ wa kọlà wa kọgbà wa lọ́wọ́ aburú ahọ́n wa kọjá ń yá ahọ́n wa láyé àti lọ́sọ̀tì yá àmà kọ́wà wa lọ sí rere kọ́lọ̀ má jẹ́ kí wa kó bá wa láyé kó má sábà bí àtiwọ́nà wa kọ́ba ti lọ́la gbé ìdàgbé yá أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله أجل يا هوى قل بالي كنت يبقي يوم فدادا فوا وني فابلو فوا àwọn ẹ̀kọ́ wa lẹ́sìn islam mú wa nípa agbọ́dọ̀ mọ́tútù nípa ní kọ́kọ́ àti ní gbangba wa kọ́mọ bàjẹ́ alákòóbá fún wa àwọn mẹ́nuba fáfà nínú wa lórí a tún tẹ̀síwájú lọ́jọ́ mi àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí ó náà ní pé kájínà kájínà ti gbogbo àwọn asọ́nù ọ̀rọ̀ asọ́nù ọ̀rọ̀ ó là máa ń pèlége lárúbáwá ní fúdúlù tó sọ kókó rẹ̀ abùkátà pé ká máa wá jáwé sóbì àbí ká fi magi ká fi jọ́bẹ̀ ká fi ṣúgà ká fi jẹ́kọ̀ asọ́nu ọ̀rọ̀ òsítà ló fi máa sílẹ̀ bí o bá ti lọ́rọ̀ tó bá fi pọ̀ tó ń kọ́ irọ́ ni máa mú wa irọ́ ni máa bá lé gbogbo àwọn alásọ̀nù ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àfikún ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ wọn gbogbo àwọn èdè rẹ̀ wọ́n rọ̀ nítorí pé tó wà wọn onáìní káwọn sọ̀rọ̀ kí gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ ó dòpò nú má wọn lọ́wọ́ kí gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ ó tẹ inú lẹ̀ bí ìgò dàda wọ́n máa wá pé kọ́ panudé èsì ń bọ̀ pé ọ̀rọ̀ tó ń gbọ́ ni ọ̀rọ̀ tó ń gbọ́ ló ń yọ lẹ́nu ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ti ti lé lẹ́yìn ìrọ̀lá ìrọ̀lá ìdínú tóbi jẹ́ gbé bí àtọ́nu bá ti wà náà yẹn kọ́ máa jókòó sí yọkọ yín ní rọpa gbogbo ẹni tí máa fẹ́ kọ́ wọn máa sọ̀rọ̀ wọn ọgbà ọgbà àbí tó máa sọ sọ́sọ́ dẹ́ wo kékeré àṣírí ẹni ọ̀rẹ́ ẹgbọ́dọ̀ tóbi jẹ máa kékeré àlọ́ ọ̀parọ̀ ọ̀parọ̀ asọ́nu ọ̀rọ̀ tó bá ti wà fún yàn wọ́n máa ti yàn lọ́nà oríṣiríṣi irọ́ ni wọ́n máa gbé fún yín torí ẹ̀ ẹ̀yẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé aṣíwájú ẹ̀ làsọ̀dọ̀ ọ̀rọ̀ bá pọ̀ yóò ti irọ́ náà bàjẹ́ àwọn ọ̀rọ̀ burúkú yóò máa kó àwọn àlọ́ burúkú tí ò sí lọ́mọ kó wa ó lè kó àwọn màlẹ́kà kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ikun lọ́lọ́run fi dá wọn màlẹ́kà kan ó lè pẹ́jẹ lọ́lọ́run fi dá wọn màlẹ́kà kan irọ́ fún olùdíẹ̀ inú tí wàá rọ olùdí parọ́ lóńtórí pé káyìn náà lè rà lọ́gbé lọ́lé ẹ̀yin náà máa fi àwọn màlẹ́kà kan bẹ́ẹ̀ o màlẹ́kà fún màlẹ́kà kan bẹ́ẹ̀ o màlẹ́kà ẹ̀jẹ̀ ń wo bẹ́ẹ̀ nílùú wo rẹ̀ lápò ìrọ̀ máa ń pọ̀ ìdí ìrò tó fi jẹ́ pé kó tó bá já síwájú ẹ̀sìn náà ni wọ́n já lásán nù àbá yóò kó kálukú dàgbò nù. àlọ́ ti pọ̀ jù kí ó ní sí àlọ́ ní ọmọ àpá. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ni láàpọ̀ ìrọ̀bì kẹfẹ́ ìrìn mi nà ìwà ọ̀hún ìlànà àmọ̀rọ̀ mi sọ̀dọ̀ pàṣẹ àwọn màálùfẹ́ àwọn ìsìláàfin bẹ́ẹ̀ nà náà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ̀ sọ̀kọ̀ sórí tẹ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́yìn èèyàn sọ kò sóore bẹ̀. àyàfi tó bá ń gbọ́rọ̀ tẹ́yìn sọ ẹ̀ ń sọ ni ẹ fi ń fòrò àwọn èèyàn láti máa ṣètọrẹ fáwọn aláìní kò lè bẹ̀ ń gbọ́rọ̀ bá. ẹyẹ ìyàwó ẹ ṣàánú àwọn èèyàn ebi ń pẹ́ lómi kò rí nǹkan jẹ. tó bá gbé lọ́rọ̀ tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ló lè mẹ́mẹ́. àwọn màrúkì àwọn ń pa àwọn èèyàn wá ìdí kí wọ́n ti dáadáa onílé wọn jìnnà sáìdá ọlọ́run ló lè mẹ́mẹ́. kò wú àwọn èèyàn gbọ́ tọ́lá wọn mọ̀ pé ẹ ti wọ́n tó ń pè tí padà bá rẹ̀ o ẹni m ń sọ̀rọ̀ tó bá ti tó ń pè gàlùyàmà fọ́nà bá ní kó la àyè wà fún láti béèrè wọ́n náà àwọn ẹgbẹ́ àgbà sọ̀rọ̀ tí máa bá wọn gbọ́ tí máa kọ́ sí sí tí wọ́n máa sọ pé ìfẹ́ inú àwọn làwọn ní wọn lọ ẹgbẹ́ ti sẹ́kẹ̀tẹ̀kẹ̀ sí mi lọ́rùn mi gbọ́rọ̀ mi gbọ́rọ̀ fẹ́ bá ti sẹ́kẹ̀tẹ̀kẹ̀ sí mi lọ́rùn tẹ wọ́ mi kó di aburú èmi náà wá ti síbi lónìí sẹ́kẹ̀tẹ̀kẹ̀ báwo wọ́n tó lómìnira sẹ́kẹ̀tẹ̀kẹ̀ báwo àdúrú rẹ̀ wọ́n wá ti sẹ́kẹ̀tẹ̀kẹ̀ sí ọlọ́run láì dájá ó túmọ̀ sí pé ẹ̀yọ́ àwọn kòró àwọn èèyàn láti ṣe dáadáa lápò lé yín kan wọ́n kórìíra rẹ̀ wọ́n ti fẹ́ gbọ́ ìyàwó rẹ̀ gan wọ́n sàkọ̀ àwọn ọmọ kan wọn mọ ọkọ bàbá wà ní. ọlọ́run lọ́rọ̀ tó lórí èmi ká máa pa lọ ká máa sọ sọkúsọ ká máa sọ rádaràdá àwọn ọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ tí mo ní sórí ibú ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà àwọn èèyàn máa dùn ní tẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní kò tó àwọn tó bá tó di lọ́la á tó tẹ̀síwájú àwọn tó bá yẹ kí dáadáa lè máa ń fòrò wọn kán ṣe ẹni lé wọn jìnnà sábúrú ni wàláyà níjọ́ rẹ̀ bóyá tó bá tó mẹ́wàá ẹnìkan lè jọ rẹ̀ èèyàn mẹ́ta yòókù wọ́n máa wá burú fún ọ ní pé kéènì ké bá wọn sọ bí adìjẹ ọlọ́run náà káwọn ní. bẹ́ẹ̀yàn ti máa wí ọlọ́run wá ní ọ̀rọ̀ tó dáa ní. àwọn ìsúláàhìn bẹ́yìn náà ọ̀rọ̀ kẹta ètò tó dá tọ́pẹ́yìn ọlọ́run kẹ́ máa ṣàtúnṣe láàrin àwọn. lágbájá àti lágbájá ń jà àmẹ́dọ̀ àti lóòlà ń jà ẹ má wọ̀nà ẹ ṣàtúnṣe láàrin wọn nítorí pé àtúnṣe olólórí tẹ́bá fún àwọn èèyàn lẹ̀ pé tó bá wú kálukú kó ṣe ayọ́bàjọ́ ayọ́bàjọ́ ẹnìkan sì ní rẹ́lọ̀fin lórí o ẹnìkan ò ní rẹ́lọ̀fin lórí òróró ẹnì yóò ti máa lé ìṣura wọn sọ kọ́kà etí ìfojú rẹ ni eléyìí náà sọ pé ah, ó ti mà nítorí náà ó ti lè fún ọ ẹ làwọn ẹ má wò wọn ara wọn ẹ̀yin amẹ́ta ni kọ́ máa pàjọ́ wọ́n kàtẹ́ ẹ̀fẹ́wò tí ọ̀sẹ̀ àbí kẹ́ máa wá fún wọn má pétú wọn ẹ̀bú tí wọ́n fún yẹn sìn wọ́n ti gba tú wọn ni wọ́n ti wà bí ẹ̀sùn bá dé sẹ́fún tù òun ti gba sẹ́fún wọ́n gba tú àwọn olórí ìbùnú àwọn ọmọlẹ́yìn ṣe kọ́ ni olùkọ́lọ́ náà sọ pé mílíọ̀nù ti ń nẹ́ni wọn náà àwọn ṣe kọ́ wọn bẹ náà lè dọ̀nà bẹ náà yẹn ṣàtúnṣe láàrin wọn ẹ̀rí pété bá fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lápẹjúwe wọn làwọn kan dà wọn wá láwọn wọn làwọn fẹ ẹmẹjà ẹmẹjà kálukú sáńdérí lè kà ẹsìn máa gbé láwùjọ Yorùbá yìí tẹ́lá lé tẹ́lá lé kápá wọn jà kìí ṣe pé ìkùn ni wọn fẹ́ fi jà o kìí ṣe pé wọn fi lápá o oògùn náà oògùn oògùn oògùn àdánù náà bàbá ọ̀kan ni wọn bọ̀ wọnú lé lọ́ba lọ bọ̀ ká gbàtọ́ pọ̀ ká ní máa pọ̀ àwọn ẹ̀fọ́ ní àwà ẹ̀fọ́ ìjà máa ó ti tó àwọn ọ̀tàjà náà lèyàkọ̀dé ọlọ́ọ̀bù amúrán káàdà mọ̀fúrúdà nítorí tọ́lọ̀ ń kọ́ pé ọ̀sẹ̀lẹ̀ bólú sẹ̀lẹ̀ wọ́n làjì tí àwọn tó rẹ lẹ́yìn tó bá gbọ́n máa ń ṣe lọ́yọ̀ fún òfin tẹ́lẹ̀ sí wẹ́rẹ̀ lọ́rùn wọ́n wọ̀ fún bẹ́ẹ̀ òkà tó pọ̀ ibi tó ti lóun fẹ́ gbẹ́ ibi táwọn tó ń jà báyìí ìyá rẹ̀ lọ́gbà wọ́n ní ìyá ṣubú ìyá òun jẹ láàrin ìṣẹ́jú mélòó ìyá kù. ìrìwáyà ni sódùn máa gbé ká pé wọ́n lọ pàyà rẹ̀ lọ́dọ̀ ọ̀tá ló ti dé ọ̀nà wa nà pápá bọ́ra ó túlẹ̀ ọwọ́ àti one day àkàràmà kọ́ mọ̀ kọ́ àtẹ́kọ̀ọ́ gbogbo ìfẹ́ lẹ́nu tó lẹ́ni tó lé ta tí wọ́n ń bẹ̀ ọ̀dọ́ lónìí gbọ́ àtọ́ lẹ́ni ọ́ òkútù fẹsẹ̀ lásán lásán bó ni wọ́n máa ń sá lọ ọ yẹ kí gbogbo èèyàn yókù náà tó bá fẹ́ mú ọ kọ́ wọn lu àwọn náà lò kàlù kí gbogbo àdúgbò bẹ́ẹ̀ sì máa ń bẹ̀ kó lónìí ọwọ́ àtúlẹ̀ tó bẹ́ẹ̀ náà ló kálukú wa ẹ̀rí tẹ́ máa jà kí wọ́n máa la ẹni tẹ́yìn gbọ́ ẹ máa sọ̀rọ̀ bí gbà tẹ́yìn lẹ gbá ẹni tẹ́yìn bá jà ẹ lọ bẹ̀rù ọlọ́ a lè dá nǹkan jama yàmùyàmù òwúlò nínú gbèsè ayé ọmọ èèyàn tí máa níyàn láàyè

kẹ ẹ ṣàtúnṣe olórí torí pé tó bá bàjẹ́ omi ètò ìtúnṣe máa wọ bí a ní tó fún àyàn nìkan ṣé ìyàtọ̀ ẹtì má yóò ṣèjì ó ti lọ náírà báyìí bàbá pàdé lọ náírà ìyá ṣe sábàbí tí wọ́n fi ń bẹ ìwọ́ wá ṣe tí ẹ wo bí èèyàn ṣe mọ orin tó àwọn ọ̀rọ̀ tó nìyẹn lẹ́nu wa ètò ká yẹsẹ ká máa lẹbi àpòpọ lórí ìbàjẹ́ yẹsẹ ká máa wíwíwú ká máa sọsọkúsọ ká máa kọ ní ọ̀tẹ̀ ká máa fẹ ká lu wa lórí ilé tẹ́lẹ̀ ló ti jẹ́ pé tó bá fi tú okùn lẹ̀ fún aha rẹ̀ tó fún máa sọ yọ kaba ma ti ya ká sọra bá sọdùn ká sọra bá sọdùn sókí iná lọ́bẹ̀ oge ẹ má ti sọ pé sọdodo nínú ọ̀rọ̀ tó bá fẹ́ sọ kò ní ìdìbò dúdú ó kó fẹ́ gbọ́n kankan àbó tó fẹ́ wí àlékún kò ní ìdí. ẹlẹ́gbẹ̀ẹ́ nínú àwọn nǹkan tó jẹ́ kọ̀tà gbọ́dọ̀ mójútó lórí ahọ́n ó lé ní ìṣìnà ọ̀làyìn ká sọ̀rọ̀ afẹ́fẹ́ ìfẹ́ aláàánú tó bá pátọ́dọ̀ ọlọ́run bá ní ìtumọ̀ rẹ̀ ni pé á lè yàn dènà síkì ọlọ́run tí èèyàn bá wá làánà ẹlòmíì ìtumọ̀ rẹ̀ ni kó ṣépè fún ẹ wá rí pé àdàdúà ìtọrọ kankan ni títọrọ làdúà títọrọ lè ṣùgbọ́n ní kẹ́ni tẹ́ bá rí pé sàdúà orin ló ń tọrọ yàtọ̀ kẹ́ni tó ṣépè aburú ló ń tọrọ kẹ́ni tó ṣépè. torí rẹ ẹ má tẹ́kí pé ọmọ jáde lẹ́nu wa ó sì pọ̀ bàjẹ́ láwùjọ àwa yorùbá yìí ní máa bá yẹn lẹ́rù wọlé àná nínú àwọn ọ̀rọ̀ tọrọ wọn máa ń ṣépè wọn wọn o ọwọ́ pé ó kù díẹ̀ tí wọ́n tẹra wọn ni èpè kàṣó ti máa jáde nínú aburú ti máa kó báyẹn yá mi tá a bá ti lọ́rọ̀ rí lẹ́nu kábẹ́nu wọ́n wọ́ ọ̀fẹ́ ṣépè àmọ́ wọ́n ṣépè fún ọ ẹni tọrọ dọdà wa àti ẹ̀kọ́ ń tán ṣépè náà ni mo mára fọwọ́ wánú wọ́n ṣépè tiẹ̀ àwọn tí máa ń àwọn èèyàn wọ́n máa ń náà lè dáhùn nígbà tí gbẹnu falágbá ọmọ lè dáhùn ọmọ àlẹ́ àdúwọ́n ni wọ́n ìgbà tó gbọ́ torí wọ́n àwọn àdìsí pọ̀ sanadu muhammed sallallahu alayhi wa sallam ti kìlọ̀ fún wa ká ṣọ́ra pépé ká ṣọ́ra fún mi máa pépé abu hurayra radiyallahu anhu ọkọ̀ kan nínú àwọn àdìsí wa anabi sallallahu alayhi wa sallam onílàyé bàgì bisiddiqin an yakuna la'ana rawahu muslim anabi kọtọ sí olódodo kọjẹ kọjẹ tẹpẹtẹpẹ kọtọ sí olódodo nu mùsùlùmí kọjá sépèsépè kí ló fẹ́ máa sépè kí ló fẹ́ máa sépè. Samura ibn Jundub radiyallahu anhu onáfẹ́gbà wọ́rọ̀ wa lọ́sọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin lákàlẹ̀ àánú bẹ̀rẹ̀ ànàkìlẹ̀ ẹ bẹ́ máa sépè fúnra yín kọ́lọ̀ ọkọ̀ ẹ̀rí kọ́kọ̀ nínú àwọn èèyàn tí Yorùbá máa sẹ́kù.

wọlé ẹbí náà ẹsì má máa tẹ́pẹ̀ fúnra yín pẹ̀lú pé ọlọ́wọ́ sọ ọ́ nánà ọlọ́wọ́ bá fi ọ́ nánà ọ̀nàmì ni ẹ má dà wò tàbí ìdíje àbí ìdìbò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n á lọ pẹ̀lú àbẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam lórí ìrìn àjò gbẹ́jọ́ ọ̀gá nínú àwọn obìnrin tí òun náà bẹ pẹ̀lú wọn lórí ìrìn àjò yẹn arábìnrin yìí báyìí tọ́ba bẹ̀rẹ̀ sí ní ṣépè tọ́ba bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ràkúnmí ràkúnmí tó gbé e. Islam kọ̀ ká ṣépè débi bẹ́ẹ̀ gbọdọ̀ ṣépè fún nǹkan míì gan tí èsè yẹn ẹ má ṣépè fún nǹkan míì gan tí èsè yẹn ràkúnmí sẹ́gbẹ́ òun náà ló lù ọ́ òun ló pé ọ ìwọ ọmọ bó ló ṣe wúwo tó ràkúnmí tó gùn òun ló lè sọ ràkúnmí yìí ò sì fi ṣèbínú. ó tún ọ nítorí lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ bọ́lọ̀ ṣe dáa wọ́n wá bínú pé o lè sáré báwọn yòókù dáadáa àwọn yòókù ń pẹ́sẹ̀ jù ọ lọ ọ̀rọ̀ àfúnmi bú ìkó ẹ̀ dá fún ọ ẹ̀ ń sẹ́pẹ̀ fúnra fún mi yìí lé sí àmẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam anabiwaani nǹkan tó ṣẹlẹ̀ ọ̀nà ni pé máa yìí ha gbogbo ẹrù tí ń bẹ ẹ bá ti sọ ẹrù tó àlọ́ lóra fún mi kalẹ̀ ẹ mọ̀ fara ẹrù náà lóbìnrin gbogbo ẹrù tí ń bẹ lóra fún mi sọ kalẹ̀ ẹ ti rà fún mi wọ́dà ó ha ẹ ilẹ̀ kọ́ máa rìn lọ́wọ́ yìí fẹ́yìn náà ha mẹlẹ́rù náà ẹranko tí wọ́n ti sépè fún mi kọ́ gbọ́dọ̀ tẹ̀lé wa kí nǹkan kan sépè fún ọmọ tẹ̀lé mi àlẹ́ mi Muhammad sallallahu alayhi wa sàhábẹ́ lọ́gbà ọ̀rọ̀ yìí wá ó ní mo fi ọlọ́run bá búra bí mo ti ń bá yín sọ̀rọ̀ báyìí ó dàbí pé ọjọ́ náà lónìí tí mo ń wọra fún mi yẹn tí ti lọ lónìí kan síbi tó wù. iná tẹ̀lé wa mọ́ torí ẹ̀ ẹ̀rí pé èpè ẹlòmíì ó sì pè bá diẹ ẹlòmíì ó sì pè bá kùkọ rẹ ẹlòmíì ó sì pè fún ewúrẹ́ rẹ ìwé ewúrẹ́ yìí kò ní dà fún ọ ẹwà tí mo gbé kalẹ̀ lọ́gbẹ́ lọ́mọ kò ní dáa fún ọ àmọ́jà ah, o mọ́jà kò ní dáa fún ọ torí tó ọba ti jẹ kò ní dáa fún ọ kò dájú pé yóò dáa fún ọ náà. Ah, so ẹnì kí gbogbo inú àwọn ọ̀rọ̀ burúkú burúkú máa ẹlòmíì ti ti ra ẹ̀ <coughs> torí tó ọjà sínú tó ọ̀kan lè la òun náà ní nǹkan tó ti kó o ti síwájú sépè fún rí torí ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ni kó ó ń bòsibòsi ọmọ wa tá a bí a ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn fáwọn obìnrin láti lóyún bímọ ọ̀rọ̀rùn fọkùnrin láti ṣòwò àti bímọ ọ̀pọ̀ àìmọye èèyàn ní bẹ láyé tí wọ́n ń sunkún tìpọ́njú tìpọ́njú lójoojúmọ́ wọn dá wọn ọwọ àti tẹ máa fi lu àwọn ọmọdé pé lọ ọmọ mi èpè wọn fi jì lórí ibùsùn èpè wọn fi jì ni ọba sùn kò sí ìgbà kan tọmọ bọ́ lọ́wọ́ èpè àfi tí ọba sí lé tọba wà lé náà ni ọmọ ń

tòsí sí máa lè ṣe àdúrà ni wọ́n máa ṣe fún àdúrà ni máa ṣe fún torí pé ọba jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ bá kù síbi kan kò ní í ṣe tó fi yín nú náà a jẹ́ pé wíwò ń wò tọ́ ibi tó kù sínú àdúrà ló kù tẹ́ fi máa ràn lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ni máa padà sí dáadáa máa tó ń ṣàdúrà àyípadà tó bá pé èpè lẹ́ bá tẹ́ tó bá bàjẹ́ débi kan ẹ̀yin lẹ́nu àfẹ́nu ti sì dáadáa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ Abu Darda ó tún bẹ ẹgbàá wọ̀rọ̀ kan wà látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábìyí láyé kúnnù làánú rẹ̀ ṣùfàá wọlé ṣùhàdá yóò wà kíá. anábìyí Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn tẹ́gbẹ̀tẹ́gbẹ̀ wọn ò ní sínú ẹni tó sì pẹ̀pẹ́ ní ní ọ̀gbìn ìdàgbìyà kọ́nà ní àkọ́kọ́ sàmì wa bí ẹ bá jẹ́ni tí máa ṣèkù ò ní sí pẹ̀pẹ́ ní ní ọ̀gbìn ìdàgbìyà wọn náà ṣùhàdá kò sì ní jẹ́ ọ̀kan nínú àwọn ṣùhàdá lọ́jọ́ ọ̀gbìn ìdàgbìyà wọn ní ta ni wọn ní fáwọn ànábì ọlọ ike wọn jíṣẹ́ fáwọn èèyàn wọn tí bá sọ ike tó bá jó òpin ìdàgbò yẹn àmọ́ ọlọ́wọ́n bẹ lẹ́lẹ́ àwa yóò gba ànábì Nuh alayhi salam dìde gẹ́gẹ́ tó wà ní Sahih Bukhari ọlọ́wọ́n wa pè dìde pé wà Nuh tó jíṣẹ́ mi àbó jíṣẹ́ mi àbúrò ah, ọlọ́wọ́n jíṣẹ́ rẹ̀ dáwọ́ alọ́ọ̀dẹ́ mi lónìí ah, sọ ọmọ mi Ànábì Nuhu alayhi salam ó sì sí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún àti àádọ́ta tí fi ń jíṣẹ́ iná lónìí kan ẹ má ṣẹ̀bọ̀ sọ́nà nine hundred and fifty years. Ó sojú ọmọ, ó sojú bàbá, ó sojú bàbá bàbá, bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá gbogbo ọlọ́mọ náà. Àmọ́ nígbà tó ti gbọ́ wọn gbọ́ wọn fi sí pàlàbà rẹ̀ yìí wọn ọ̀tẹ̀lé tiẹ̀ wọ́n ti wá ikú rí bọ́ọ̀sẹ̀ lẹ̀ lónìí wọ́n lò pé wọ́n ti pa fọ́lọ̀ ni tó sáwọn bá láwọn òrírí bọ́yọ́ náà náà kò ní mà yọ wípé ah, nígbà tẹ́ ẹ̀rí kò tẹ́ ẹ̀sìn mi wọ́n lò pé bí èèyàn lọ́nà. àrínú àrínú gbọ́ ṣé wàá rí wàá rí tó rí wàá rí wọnú ah, ọlọ́run ti tọ̀ wọ́n ti jọ ọrọ́ ta ló wá kù kí ó tẹ̀rì fọ́ النبي نوح عليه السلام يقول له النبي محمد صلى الله عليه وآله وسلم أأ

bọ́ọ̀lù ẹni wa ma ààrẹ bí sọ̀rọ̀ àtọ́ sọ̀kalẹ̀ láti mọ náà inú àkùrán láti mọ náà sọ̀bá nàbí inú ha bí fáìlì jẹ́ òsè lọ́nà. àkùrán mọ̀ fún wọn ẹni tó bá jẹ́ sépètépè kò ní sínú àdúmọ̀ àná ìjọ́jẹ́ ìgbẹ́jọ́ kẹjọ àti yàrá látàrí ètò pípa tiẹ̀ jẹ́ nù ó kù gbọ́ bà. ẹlẹ́kẹ̀jì nínú wọ́n ní a gbọ́dọ̀ eri tó bá wá jẹ́jẹ́ ní tẹ́ni nílé ẹjọ́ wọlé ẹni tí bá ti máa ṣépè ọwọ́ ajá ìgbé ẹnìkan àlẹ́gbẹ̀rin wọlé ó ń bẹ́ẹ̀ lójú òbí gbà ọ́ ní kòkì torí pé àyígbà ẹ̀rí kòkì tó bá ti lé torí o ibi tá a ti mú ọ wá wípé wọ́n àti pé bóso wa bọ́nu káńdà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí lẹ́nu tó bá na wọ́n lé ẹjọ́ pé a ẹ má gba ẹ̀rí bàbá yìí o kí ló dé pòkín ni kí ló gbọ́dọ̀ pòkín ṣépèṣépè ó ti ọ̀dà rẹ̀ torí ẹ̀ ta sọ́ra ẹlẹ́kẹta nínú tòmátò fún ó ní pé ọlọ́run ò ní jẹ́ kí ṣépèṣépè ó kú sójú ogun àti gbẹ́sìn ọlọ́run ọba ga á ń bọ̀ síbọ̀ sí ọ̀wà kùkù ṣẹ̀yìn láyé bíi torí ẹ̀ èpè sísẹ́ kéésè tọ́da o kéésè tọ́da ẹ sì má tún máa fi dẹ́rù bọ́ ma o hei tó ọba jẹ la ẹnu mi yìí ṣépè fún ọ hei ìdí èèyàn bá ti máa fi halẹ̀ yọ sọ́jọ́ kan o ẹ bá tọ́ ma jẹ́ nù bẹ́ẹ̀ náà ni ọ̀gá ìkẹ́ bí ẹni tó fẹ́ yàwó tẹ́tí bí àwọn bá ti tẹ̀ kò ní bá wí kankan tó lè fi ọgbẹ́ owó obìnrin mọ́ kí lọ fún ọ kí lọ títí ń bá bá lọ kọ́ nígbà tí wọ́n bá kọ̀ ẹ̀kọ́ níjà wa lẹ́nu tó tó bá kọ̀ torí pé tí máa fi ṣe kí ni títí máa fi dẹ́rù bà tẹ́ẹ̀mà ti mẹ́nu bà nǹkan púpọ̀ ẹni tẹ́ẹ̀ fi dẹ́rù bà náà padà sọ fún yín pé tó ju kíkọ́ lẹ̀ lọ́nà kọ́ mí lẹ̀ kíkọ́ nílò túmọ̀ sí kò láyé ọmọ kan lè padà sọ fún gbẹ́sẹ̀ ìpéǹgbà ẹsẹ̀ olókùn tó lè torí di eléyìí báyìí ẹni tí ọba jẹ́ sépèsépè àwọn aburú tó ń lè kiri ẹ̀ lọ́kọ́ lọ́ọ́ sàmù wa. وثم لقد أبو الدرداء رضي الله عنه قال أبا محمد صلى الله عليه وآله وسلم ولئن العبد إذا لعن شيئا أنيا كنت تتباب لسك فنكا صعدت اللعنة إلى السماء إبتدأ كما تقول في السماء يقف السماء كما وقفت في كل yọ̀bẹ̀ wọnú sámà ọlọ́mọ sáká tọ́tọ́ ọlọ́kọ́ abúwá sámà inú na ha yọ̀bà kó gbogbo lẹ́kún sámà wọn sì tọ̀nyọ́rọ́ náà wọlé tọ́mọ mẹ́ta fi fún kílẹ̀ lọ́wọ́ lẹ́yìn rẹ̀ ìpènyàn sọ̀kalẹ̀ wálẹ̀ ọwọ́ kò ní dá fún ọtọ ayé ló kúrú rárá yọ rárá tí wọn ló kó nǹkan yẹn ń tí wọn. ìpènyàn wà ní àbọ̀wọ̀n ọba nínú sẹ́mẹ̀ káwọ̀ ẹ jẹ́ fún wọn káwọ̀ nù lẹ pàtókòlọ́kù àbúwá àbúhá lónà ha ó tó ti gbogbo lẹ̀kùn lẹ̀ náà níwájú èkó ìpín oníráyè wọlé bó wàá lò ó ti ti sẹ́ bí ká sọ bọ́ǹbù nù bọ́ǹbù onísàláì onísàláì onísàláì dínà wọlọ́sọ́ tọ́mọ tí a kókó yẹn mí lẹ́nu wọ́n ṣe máa dá ìpín yóò wá fún mórí yóò mórí kò ní ríbi kankan wọ̀. fàyídà lẹ́mtẹ́dẹ́ tí èpè yẹn tí ò bá ráyè láti wọ̀ rọ́jà àìsílẹ̀ lẹ́yìn lọ́ọ̀ìnà èpè yẹn padà sọ́dọ̀ ìgbà sẹ́kọ̀ọ́ ẹ wo tó ti rìn lọ ó rìn lọ sọ́mọ́ orin padà sílẹ̀ ọlọ́sọ́tù ọlọ́sọ́sì kọ́mọ́ bá abẹ́yẹ tó sẹ́kùn ewu abi tó nọ sàgbà kò wá rọ́nà lọ wọn ò sílẹ̀kùn kankan fún yọ wá padà wá sọ́dọ̀ ẹ̀ sí ẹsẹ̀ fún. lẹ́yìn ká lórí dáríga abẹ́lẹ́ tó bá kọ́ lẹ́tọ̀ọ́ sí pé yẹn ìpè yóò wọ́n yé là tí ọba lẹ́tọ̀ọ́ sí torí pé tí rọ́jà àti pa ilẹ̀ ha ìpè padà wá bá wọ́tọ̀ sẹ́kùn ìdènà tó fi jẹ́ pọ́pọ́lọpọ̀ èkó jẹ́ ǹjẹ́ ọ̀dọ́ yín ní padà sí o torí ẹni tó ṣépè fún ọ̀lẹ́dọ̀sì ìwọ lọ fẹ́ tèèyàn síra rẹ̀ ìwọ lọ fẹ́ ba tèèyàn dé ara rẹ̀ nígbà tí dáhùn torí ẹ̀ka sọ́ra èpè kì í sọ́nà àwọn olórí lè kì í ṣépè nínú àdéhùn àtàwọn Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin láàánú mọ́mìnì kàkà fún ẹ̀ ìṣépè fún mọ́mìnì ọ̀dà nígbà tí yàn káyọ̀ ẹni tó bá ṣépè fún mọ́mù kò sí yàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú pọ́pá. alimọ́mù Nawawi rahimahullah wọ́n ní kílódé sanabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ pé ẹni bá ṣépè fún mùsùlùmí bí ìgbà tó pààyè. wọ́n ní ló fà ní pé ẹnikẹ́ni tó bá pààyàn ẹni tó pààyàn láyé ọba àǹfààní ayé jẹ́ máa lọ́ọ̀nà gbogbo dáadáa lé ayé ọba jẹ́ máa lọ́wọ́. wọ́n ti bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣépè fún níṣẹ́ ló náà fẹ́ ba àǹfààní ọmọ èèyàn jẹ tó gbẹ́sẹ̀ lọ́ba mi eléyìí bá àǹfààní ayé jẹ́ gbà lọ́ba ẹni tó ṣépè fún yàn ọbẹ̀ ba àǹfààní ọ̀hún jẹ́ fún yàn kéèyàn má ràlẹ̀ jẹ́ náà wọ̀. ìtumọ̀ mi wọ́n ní ọ̀nà sẹ́ni tó ṣépè fún yàn fi dọ́gba pẹ̀lẹ́ni tó pààyàn wọ́n ní nínú ẹsẹ̀ ẹsẹ̀ ni tó ṣépè fún yàn ọ̀yàtọ̀ sẹ́sẹ̀ ni tó ṣépè pààyàn èwo ló wá ṣe èwo ló ṣe forí rò kò sí ìkòsí koríko nù gbogbo ẹ̀. àwọn obìnrin kan sọra wọn àwọn kankankankan lè pé ráyè jókòó sórí ara wọn tí wọ́n ti rògbò ká nínú okun wọn. èpè pọ̀ káwọn obìnrin ká máa ṣe ọkùnrin náà máa ṣe pé ṣùgbọ́n máa ẹni táwọn ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ táwọn obìnrin. kódà sallallahu alaihi wa sallam anábì sọ fáwọn obìnrin níjọ́ kan ó ní yá máa ṣẹlẹ̀ nìjà tasaddaqna ẹ̀yin obìnrin ẹ máa ṣe tààrà wà á tẹ̀lé náà lè dọ̀fọ́ ẹ máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ fẹ́yìn ní ọ̀rọ̀ ẹ̀yìn kò ná àtìsọ̀rọ̀ àlè náà torí mo rí gbẹ̀yìn lẹ́kọ̀ọ́ dùnú náà ọ̀rọ̀ yìí bá àwọn obìnrin lẹ́rù kí la ṣe tí ó fi jẹ́ pàwọ́ náà anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan méjì alákọ̀ọ́kọ́ yọkùtẹ́rìnà láàyè àwọn obìnrin máa ń ṣépè púpọ̀ ẹlẹ́ẹ̀kejì yọkùtẹ́rìnà láàṣì wọ́n máa ń ta ìmọ̀lẹ́ sọ̀kọ̀ nǹkan méjì kò náà ni ó ti sábà fi táwọn obìnrin ó fi pọ̀ jù lọ náà ti àti àìmọ́rí sáwọn ọkọ gbogbo omi tó ní ìbátan alábòsí ọmọ tó bẹ́ẹ̀ èpè kọ́ bàjẹ́ lórí ahọ́n àwọn òbí àwọn èpè burúkú tọ́ba jẹ́ gbogbo ẹ̀ gan tí ọmọ ẹ̀fẹ́ ni ó ti gbin ládàrú ṣùgbọ́n náà ni wa ó ti ẹlòmíì èpètè sẹ́fọ́ ọmọ tó fi nú ọkọjà ti sọ èpètè ẹlòmíì sẹ́fọ́ ọkọ tó gbélé ọkọjà ti sọ èpètè ẹlòmíì sẹ́fọ́ òbí tó bí ọkọjà ti sọ. káwọn ẹsẹ̀ ti sọ ara àdá. òye obìnrin mi ò lọ́rọ̀ rí lẹ́nu gbogbo ọ̀rọ̀ rẹ̀ pé sábàbí tí wọ́n fi jẹ́ ẹni lọ́pọ̀ dùnú náà. ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ torí kẹ́ni wọ́n náà ọ̀sọ́ bẹ́ẹ̀ torí kẹ́ni sọ̀rọ̀ àná. ẹ sọ́ra pépè ẹ sọ́ra fáì mọ orí sọkọrin sí mọ́tútù nǹkan méjèèjì Islam dáadáa insha allah insha allah ẹ̀mí lọ́kàn náà àwọn tí wà náà. lódodo Islam pọ̀ ká sépè Islam sì ṣe léwọ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe pé ọlọ́run àbálẹ́bí wọn sọ̀rọ̀ bá buhari wà wọ́n káwá wí kọ́lọ̀ ń ṣépè fún wa káwá káwá bí ṣépè fún wa kò sínú káwá ń ṣépè nítorí pé àwọn ẹnìkan ṣépè fún un káwa náà ọmọ bá dọ̀kánú orú wọn káwọn bá jẹni tó sòrí ibú kọ́lọ̀ mọ́ sí wa lórí ibú. Ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn tó fi hàn yí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ́ sẹ́mi lé lórí ọ̀nà ni alwasila walmustawsila àwọn ẹni tí màá bá ní irun kùn àwọn alákàtúmẹ̀tì anábìlọ́lọ́ ńlá náà ìyáde àti ẹni tó kú lulẹ̀ kalẹ̀ pé kí wọ́n bọ̀ ọlọ́ńlá náà. bákan náà ànámẹ́sọ́ wàlmútàlẹ̀ mẹ́sà àwọn ẹni tó ti pé wọ́n máa gbé irun pèpèjú wọn àtàwọn ẹni tí ń bá wọn gbẹ ọlọ́run làánà alùwàṣímẹ́ wàlmùtàwṣímẹ́ àwọn olù bá ní fínra àtẹnudọ́ gbára alẹ̀ fún ọba àfin fún ọyá yàkuyà sóun lára. bákan náà alùmùtàfàlẹ́jáde lórí àwọn ẹni tí máa ń gbẹ́ eyín wọn kó pè jí èyí tó náà wọn bò fi síbẹ̀ nítorí pé wọ́n fẹ́ rẹwà sí a máa wí torí lọ sọ fún wa ọlọ́nla àná a lébùú ìfẹ́nu kan à ń sọ tí ó ṣẹlẹ̀ sí bánà lè ṣe. bákan nínú àdéhùn ànábì sallallahu alaihi wa sallam àdéhùn alákọ̀ọ́kọ́ yìí wọ́n mú sí àdéhùn mi وكاتبه وشاهديه وقالهم سوا متفق عليه النبي صلى الله عليه وسلم ọlọ́run ńlá náà ní sídìí àríwá àtẹni tó fún wa jẹ bákan náà àti alákọ̀wé bàbá wa kọ́ òṣìṣẹ́ tó ń kọ́lẹ̀ àtàwọn ẹlẹ́rìí méjì tọ́jú ẹ̀rí alábìíní gbogbo wọn dọ́gba bákan náà anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá tún ní láàánú ọlọ́ọ̀kùn mọ̀nà ẹ̀yọ́rọ́ mọ̀nà ọlọ́ọ̀kùn ọlọ́ọ̀lá náà gbogbo ẹni tó bá yá mi lẹ̀ padà àdìmọ́ mùsùlùmí ló gbé jáde nínú àdìsí náà anabi sọ pé láàánú ọlọ́ọ̀kùn mọ̀nà láàánú wà lẹ́yìn ọlọ́ọ̀lá náà gbogbo ẹni tó bá ti pèkó bì rẹ̀ tó bá ti pè fún bàbá àti ìyá rẹ̀ ọlọ́ọ̀lá náà rẹ̀ sòtẹ́lẹ̀ ìbáyé ó túmọ̀ sí pé ìdáná ti sọ̀ là ẹni tó bá ti ṣe ọlọ́ọ̀lá náà torí rẹ̀ wọ́n ti sàmì sílẹ̀ wọ́n wá lọ yí àmì yẹn padà òfin òfin kún tiẹ̀ kò dín pẹ̀lú mi ọlọ́run lánà rẹ̀. bákan náà nínú hadith mi eléyìí tí Imam Bukhari gbé jáde anabi sallallahu alaihi wasallam la'ana Allahu as-sariqa yasriqu al-bayda tọ́tọ́ pààyàn lọ ọlọ́run lánà rẹ̀. gẹ́gẹ́ lásán ló látàrí kó jẹyìn àbúrò àti ọwọ́ ọlọlá bákan náà àlejò sọlọ bá àwọn àlejò àlejò sẹlẹ ó tún ní làánà lọ́wọ́ lọ́sẹ̀sẹ̀ tẹ̀yìn náà mẹ́ta rìdá ìfì nìdá wọ́n lọ́sẹ̀sẹ̀ tẹ̀yìn náà mẹ́ta nìdá ìfì rìdá ọlọ́lọ́lá náà gbogbo àwọn ọkùnrin tí máa múra bí obìnrin tí máa ṣe bí obìnrin ọlọ́run láàánú àgbogbo obìnrin táwọn náà máa múra bí ọkùnrin ọlọ́run sáà eléyìí túmọ̀ sí ẹ̀rí máa mùsùlùmí ló gbé dàgbà eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá làánà tá a bá sọ wọn sì làánà wọn àti kọ́lọ̀ làánà irú àwọn báyìí àṣẹ lọ eléyìí túmọ̀ sí pé ẹ̀dá sọ àwọn wa láti tẹ̀síwájú láti fi dá dúró bá a tó fi dọ́nà àwọn tọ́lọ̀ fún àmàlà àwọn yìí ìṣòro ẹ̀ká máa fi sèrántí ọlọ́ọ̀lọ́pọ̀lọpọ̀ ká máa fi kí àlùkò kájẹ́ nàta ìlà kálíbà sórí rẹ̀ ọlọ́run kó sèmi pẹ̀lú inú lórí rẹ̀ kó sì wá ní ọ̀kan nínú àwọn ẹni tó sànú láyé tó tó sànú tó bá ti dọ́gbé dàgbé yá mi kó má ti kí àwọn wa kókó bá wa káwọn á ti fi nínú tọ́lọ̀ wọn bá fi kọ́ wa láti ilé ìtọ́jú ká máa lo àwọn wa sí kó náà ní ká ní mímá sí ọ̀sọ̀ láti kó ọ̀gá àti wa nílẹ̀ Muhammad sallallahu alaihi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 وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب نبيك اجمعين وعنا معهم بمنك واحسانك وكرمك يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم